oògùn ó máa jáde ni lọ́wọ́ wàhálà lọ́wọ́ kíní ó máa kó jáde àmà pinnu máa fún mi ah ó ṣe láhùn báyìí náà náà ó ṣe láhùn àjọ lọ síbi kan èèyàn rí mi èmi lọ́pọ̀ mi lọ́fẹ́ fún lówó ó débẹ̀ ìgbàlọ́ ṣe wèrè tó ti fi wẹ̀ ká tó kú ilé ó gba gbogbo owó mi ò tún sọ̀rọ̀ wọ́n ní kò fún mi bẹ̀ wọ́n ṣe ẹ̀dì wèrè. ọmọ bẹ́ẹ̀ mi ló fọ. ọmọ ṣọ́ọ̀ṣì gbogbo ẹlẹ́jọ́ sọ yìí. Ah! kí ni kò tó sọ kó tó sọ ah, èèyàn kan fẹ́ fún ẹ lówó ìwọ wá débẹ̀ ìwọ wá ṣe kinní kan nǹkan tó ń sọ kò make sense. ṣé gbogbo story wọn ṣe mú joseph bí joseph ṣe wọnú kòtò yẹn kò bá èmi nǹkan tèmi sọ fún ẹni pé aago kọlẹ́ mọ́ ní for your hand and then sọ́ọ̀sì gòdú àbáta aago kọlẹ́ mọ́ ní. sori jẹ́ kèmi sọ fún ẹ sori àlàyé tá a rí lánàá Eh. ó ń rí fáyín yẹn. dájú òsì bọ́lẹ̀ bẹ́ẹ̀ èmi ọ̀gbìn àbí ah, èmi ọ̀gbìn mọ́ ọ̀gbìn. ọ̀gá jẹ́ àkókò lẹ́wọ̀n ní bọ̀lọ̀ hàn àti ìjà lọ́sì kò dù. gbàgbọ́ ológun ẹ̀ gbàgbọ́ òsì. kò sí pọ́blẹ́mù ṣe bó mọ̀ account officer. báwa lógo jàre báwa lógo báwa lógo. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. God bless you thank you asodede ask person o èmi àti babe yìí ok àjọlọ pati nìyẹn àti dé club nìyẹn bá ṣe dé club èmi mo dẹ̀ rí màá yẹn bí mo ṣe rí màá yẹn báyìí ọkọ mi sọ mi pé màá yìí lówó lọ́wọ́ báwo mi lè ṣe sọ mi báyìí mo lè fún màá yẹn closing ṣé bí màá yẹn ṣe rí mi báyìí ó kàn tọwọ́ bá pò ní mi fẹ́ bí òun ló kọ́kọ́ rí àbí mi ló kọ́kọ́ rí tèmi ni pé nígbà tí màá yẹn máa tọwọ́ bá pò báyìí mo mú sí u ẹ̀ gbàtí mo lè jáde báyìí mo zoom in kí ló fẹ́ fún mi lóye báyìí bí lè ṣe gbé sí u ẹ̀ anything as good girl wey i say okay shebi na the same house you dey go àwa délé tó ń sìn mú owó wájé ká bẹ fún mi ń tẹ̀mí inú mi sàwọn kọlẹ́ pàṣẹ lóde di wàhálà ṣáàdì kó dáhùn ṣáàdì kó dáhùn báyìí. ẹ sísí wa kí ló ṣẹlẹ̀. ẹ wo màmá ẹ nǹkan tí ṣókòwò sọ make sense now ah, because ó kàn ń pariwo pariwo pariwo fẹ́ fún látàárọ̀ èmi ò mọ ẹni tí màá yẹn kọ́kọ́ rí o jọ́ọ́lẹ̀kì tí mo kọ̀ mọ́ ni pé màá yẹn fọ́ fún mi ó dẹ̀ náwó lé mi lórí. ó dẹ̀ ná ẹ lówó ẹ ná. èmi ní sẹ́rọ̀ mi bá tọ́wọ́ bọ̀ lójú. ó lè tọ́wọ́ bọ̀ lójú àti ah, ilé tó yẹn kò ilé tó yẹn ẹ mọ́ tó ṣẹlẹ̀ ẹ má yẹ ká jà tóòtọ́ bá ti dé báyìí ká má bára wa sóni. ẹ lóòótọ́ ẹlẹ́jáde ẹ ó dẹ̀ rí bàbá láyé tó ti rí ẹ tẹ́lẹ̀ tó fẹ́ náwó fún ẹ bí abẹ́bẹ́ ojú ẹ ló attract ẹ all of a sudden ó dẹ̀ rí sisi onímúgúngún tó wọlé wá ah, ó dẹ̀ wò pé òkè abẹ́bẹ́ yìí o artificial ni o imúgúngún yìí natural ni ah bàbá dẹ̀ fọ́ fún natural ó dẹ̀ náwó fún eh, kò tí ì fàbínú àlè eh. sọ òde mi tún lè lọ wà lọ́la kí onílọ́ọ̀kì olóyè fún ẹ bí a kò gbójú mi. sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣá kó ṣàbá kó jáde eh, lọ́rọ̀ kan ṣá ká má ṣàwó sí méjì kò sí wàhálà wàhálà ṣe é jẹ rọra ní o má tó kò tí wà kọtẹ́ ìmọ̀ dájọ́ ẹ̀ má ti gbà kò sí wàhálà. ọjọ́ máa parẹ́ ah. mamẹ́ màmẹ́ ẹ wo ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ṣẹ́rí ọmọ ibo yìí ó ti láì kówó jù ṣóun àti ẹ̀ náà jọ ṣiṣẹ́ owó ni ó ṣe wá délẹ̀ tó ní kọjọ máa pín kò dá bẹ́ẹ̀ wò wá tẹ́bàjọ máa pín owó àwa náà máa gbà o ṣé mo pọ́ ọmọ ibo ẹ̀ màrà tó ń dáṣá ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe. ṣé ti ẹ̀ rí ṣókòrí eléyìí extraordinary. ẹ àwọn ọmọ ibo ibo ẹ jẹ́ ibo wà lára ẹ ṣókòrí eléyìí ti lágbára. ẹ fò gbé sọ́dọ̀ jù àwa ń kọ àwa ń kọ ẹgbójú bẹ ẹgbójú bẹ ẹgbójú bẹ ẹgbójú bẹ màmá ẹ màmá ẹ tó bá máa fún lọ́wọ́ gbogbo wa la máa gbà á o tó bá máa fún lọ́wọ́ gbogbo wa la máa gbowó o ah, mi ò mẹ́nu kúrò a máa gbowó ni o. dọ́tà. Ah. mo fẹ́ rí yín. lóòrò wo ló máa sọ lẹ́nu báyìí náà orí mi ń jókòó báyìí ọlọ́ọ̀ fẹ́ rí mi ṣé ojú sọ́mọ́ mo wà ni. Ah. mo ní kí n rán yín létí ni pé yẹ kí n ti padà sí school. Eh, ọlọ́run sì ń lọ. láyọ̀ lọ́dọ̀ àyùn làyùn bọ̀ báyìí lọ́wọ́ ń yọnu. owó tí mo fẹ́ gbà lọ́wọ́ yín ló ń dá mi dúró. òótọ́ ah. mọ̀ tí ẹ eh. kí láyé sọ̀rọ̀ owó yẹn náà wò mm, ọ̀dà mo mọ̀ tá a ṣe eh, ìwọ máa lọ tó bá di next month á sì ní sàkáǹtì ẹ̀. láti next month rẹ aláàfin yóò dùn next month kẹ dáàdi hmm. next ti pẹ́ jù latest weekend yóò yẹ kí n ti padà sí school. ẹ kú àpérò látọ̀. Oh, beautiful oh, beautiful. ọmọ yẹn nígbà mi sọ̀rọ̀ olóhùn fẹ́ padà sùn pé títí weekend yóò sì yẹ kó wọn lọ. in fact ó yẹ kó ti padà sí school àmọ́ torí owó tó ń da dúró náà ni mi ṣe tí ì padà nígbà tí wọ́n wà mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tó fún lówó kí ni ó sì fún ọ padà. ìwọ ló ń sọ̀rọ̀ bá ìdílé màá lówó lọ́wọ́ mi ò ní kó fọ́mọ mi kó padà sí school ṣé oúnjẹ ló fẹ́ bá mi kiri inú ilé ni tájọ máa wà nulẹ̀ àwọn ẹgbẹ́ ìwà ní school wọn ń kàwé mi ò lówó lọ́wọ́ tí má lówó lọ́wọ́ ìwọ kọ́ ló máa sọ fún mi kí n tó kówó fọ́mọ mi. ẹ wo ọ̀rọ̀ yín ti fẹ́ mọ sú èmi o ẹ̀yin méjèèjì kan sọ̀rọ̀ ayé ìdílé ability sí mi lọ́rùn ni kí ló dé. kí la gbé kí lo jù èmi àtọmọ tí mo bí fún ẹ a fẹ́ sọ̀rọ̀ àwa di liability sí ẹ lọ́rùn. bẹ́ẹ̀ni nígbà tó jẹ́ pé lójoojúmọ́ ẹ mọ̀ pé mo wá mo wá ẹ̀yin ọ̀sán pé gbàrí kí ló dé ayé yín ni mo wá ni. Ah. jọ má bínú o. ṣé o níṣẹ́ tó gbé fún mi tí mi ò ṣe ni ṣé mo níṣẹ́ kan láàárọ̀ sálẹ́rì ni àbí ọmọ ẹ tó wà ní skul ni kó lọ máa ṣiṣẹ́ ni. ẹ tó bá dé sùkúrú kó lọ gbọ́n kọ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ gánà ń bẹ nínú kámpọ́ọ̀sì rẹ̀ pé wọ́n lè sọ̀kalẹ̀ lọ ra bí wọ́tà sálẹ̀ kọ́ mọ́ ta. mi ò lè ṣiṣẹ́ o tó ti yé mi. Ah, wọ́n jáde ni. ọlọ́run ni kẹ́ bá mi mo ti ń jáde ọ̀rẹ́ di. Ah, èmi gan rọ̀ sí bọ́ọ̀ ni mo ti rò pé àsìkò yìí kọ́lọ́ ń jẹ bọ́n lé ni. ẹ jẹ́ ká wọlé. ẹ ẹ bọ́ mo ti jà wọlé ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ ọ̀nù lé ah. dákun torí ọlọ́run. ṣé kò sí wàhálà. ọ̀rẹ́ àbúrò ẹ̀ mo á rí ọ ó fẹ́ padà sùkúl nísìn nígbà tó ka bíìlì kalẹ̀ fún mi ilẹ̀kùn o nígbà gbé bíìlì kalẹ̀ báyìí ẹ̀rù bà mí ilẹ̀kùn o olóhùn fẹ́ nídìí owó òun ra gba kò sí kankan lọ́wọ́ mi. mo ti sá sọ́tún mo ti sá sọ́tún mo kà pé ah níbo mo lè sá lọ o jẹ́ wàá lọ ká Mustapha mọ́lé dákun bó ṣe bá wá sí ìdíje kí n tiẹ̀ kó fún kọ́mọ lọ sùkúl. Ah, but ọ̀dà mi kò sówó lọ́wọ́ tèmi náà ah. mi náà kàn manage ni ṣé bẹ́ẹ̀ mọ̀. ah Mustapha adúwọ́ wà lọ́rẹ́ tẹ́rí mo ń lọ igan ọ̀rọ̀ owó ni mo ń bá lọ kò sówó lọ́wọ́ mi. yóò wá wà lọ́ọ̀rẹ́ ah kódà mo ṣe fi hàn lé nísinsìnyí ebi ní pa wọ́n. nínú gbogbo mọ̀lẹ́kà tó rán sí ìdáyébí ló burú jù o akọ ibi wa o abo wa o akọ ní pa wọ́n báyìí o. ọmọ kan lọ sí tó wọn ní ọba tí kò fi lówó sukùl ìyàwó ìyàní ọyà. ń dákun bá wọn kan bá wọn kan. ẹ eh, ok ẹ mọ ọdún ṣẹlẹ̀ hmm. mo ṣe ní ten thousand kan lọ́wọ́ bọ̀ ẹ yẹ ká jọ pín sí méjì ẹ jẹ́ kí n fún five thousand bẹ́ẹ̀. ten thousand wà nílé. ẹ jẹ́ ká lọ yẹ. ẹ jẹ́ wọlé báńkò ẹ báńkò. o ṣe fún mi gbogbo ten thousand kí wọ́n wá five thousand tẹ́ bò mí hello there ò ní lè wà lílé nìkẹ́ ṣebí ẹ kọ́ dẹ̀ ti sọ fún ẹ irú ìwà wo ló ń wùn bí báyìí sí. no kò sí wàhálà no problem ó ṣàmàdé lọ́la no wàhálà you just stay safe okay. Be good. Love you more. All right. Later, bye. Ah. Sumsuma da suma le báyìí nsà. Ẹ́ abirú iṣẹ́ wo lele? Ah, no ṣe wa mi fi ṣu ẹ̀ṣọ́. Angels mi ò ní fẹ́ kẹrẹ ìpètè rárá. Ṣé rí ibi tá a lọ yìí? Mi ò ní fẹ́ slack rárá o. No, like seriously, ẹ má lọ rẹ̀ pètè. Because táwọn máa fi padà aláàrọ̀ là ara mi pé tírélà la fi kó wọlé ni sómi ìṣeré o. ẹ wo àmẹ ah, ẹ bọ́lẹ̀ ń bẹ̀ jàre ah, ẹ sọ ma pọ̀ wọ́n pípọ̀ ilé ni àdéhùn ẹ̀ máa dé bẹ́ẹ̀ sí ìṣàlọ́ ọmọ kó jáde ó jẹ́ dẹbi lásán ta lọ náà nìyẹn owó gúgúrú lọ́ fi ń lọ lúwẹ̀ẹ́ tracy stop ẹ. irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí màmá iṣẹ́ sọ̀rọ̀ kan lánàá tí ò rí bẹ́ẹ̀ ni. nira ah, àlù tiẹ̀ ni mádà ló ṣé ìyá ọkọ abẹ́bẹ̀ tó tó yìí sójú kò ní pa owó wọlé. bí kò pawọ́ ni o. ẹ jẹ́ àlọ́ no time to shake time. All right, sir. Okay. All right. Like you. All right. Ah, ah, ah, ah, ekijoko. Halaji. Ewa. How are you? I'm fine, darling. You look sweet. Oh, thank you. You're looking so good as well. Ginger. Huh? You be Mowa. ìgbà tí mo rí ẹnkọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀. gbogbo àwọn èèyàn yín ti jáde ìwọ nìkan ló kù ń lé. kò sí ẹ̀yàn kan wọ́n ń lé. níta mm-hmm. làwọn wá wá. èmi náà wá wá ṣètúgbọ́. Ah! ìwọ ni wá wá. Cynthia, who is this man? má dá lóhùn jàre ṣebí mẹkáníkì àdúgbò wa ni ó kàn máa ń wá síbí báyìí láti máa wá bá wa tún mọ́tò ṣe ni nà mi ì mọ́wá ètò ṣe wá jókòó kalẹ̀ bí ẹni pé dìrò náà ni. bàbá ẹ dákun mo ṣe jókòó ìmọ̀jọ sílọ̀ lójú yín mo bí yín ni ẹ dákun síbi tẹ́ wá ọjọ́ mọ́ ká ṣe wá mú mi sẹ́mísẹ́mí bíi ní abẹ́fẹ́ sọ̀kò odidi aláàjì Cynthia. Ah, ah. Cynthia. Baby. What's going on? Baby, I'm sorry. Jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. I can handle this, okay? Ẹ wá, ọ̀gá rẹ̀. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ni problem ẹ̀? Jọ̀ọ́ ṣé mo pè é rán wá síbàá kí ló ń wá bíbá ìkan tá ló ti ẹ̀ pé ẹ́. ìwọ lèmi wá wá. ṣé mo ní kó wá mi wá rẹ tòrò dé bíbá yín ṣe orí ẹ ṣé bíbá ìjọ mẹ́ka ṣé yọkọ wá mọ mi sẹ́mísẹ́mi ni jọ ṣé wọ́n kọ́ wá tà wá fún mi ni onírànù ẹlẹ́tẹ̀ máa fẹ́ gẹ́rẹ́ rẹ̀ rí ẹ̀. ó ti yé mi. Cynthia ó dàn pé àwọn mọ́tò kan wà tó ti bàjẹ́ sí gáràjì yàgì kàkó wá fún máyẹ̀ fún ojú ìdí ẹ̀. Cynthia kí ṣì bọ́tà. Cynthia kémi ọmọ lọ alájà ìgbọ́sẹ̀ ní máa lọ. tẹ ẹ gbọ́ ni ṣé Spanish ló ń sọ ni wọn ní kẹ jáde. kò sí wàhálà ikú tó pa ládìí ẹni yóò padà wá pẹ̀lú ewúrẹ́ ṣe gbọ́. kí ló wá nílé tí mo lè jẹ. oh àpò ní red wine. All right, no problem. I Ah, no problem. I'll be back. In fact, manager really disappoints me. Ọ̀gá o, ó da gbogbo plans me rú ni o. Àwọn àga báyìí, ẹ́ ìwọ ọlọ́run, àbí kí ni gbogbo ilé báyìí? Gbogbo nǹkan tá a dẹ̀ fẹ́ ṣe ló pọ̀ wájú wa yìí, kí báwo la ìfẹ́ rówó ṣe ń sìn? ẹ́ àbí wo my dear hmm. bóyá kó bá bàdà délé sọ̀rọ̀ bóyá wọ́n lè yá wa lówó in the meantime á dẹ̀ dá padà fún wọn ká lè fi yanjú gbogbo nǹkan tá a fẹ́ ṣe yìí. bàdà délé kí ló ń sọ lẹ́nu ẹ̀ ṣé mi ò sọ ẹgbẹ́ ṣùgbọ́n àyíbalẹ̀ ẹnujọ́ mẹ́ta ẹ̀ tọ́lá àwọn need nínú ten thousand tó wà lómi mo sì ti fún wọn five thousand ibo lọ ti fẹ́ rówó fún wa. bó o sọ anything fún mi náà. told you na mo sọ fún ẹ bóyá o gbàgbé ni. àmì ah, mọ́ ah ọlọ́run. my dear mo fẹ́ kó jẹ́ ká ronú sọ̀rọ̀ tó wà lẹ̀ because in tí ò tó ṣì ń padà bọ̀ wá ṣẹ́kù. lágbára Ọlọ́run inṣàlá lágbára Ọlọ́run. mo dẹ̀ nígbàgbọ́ wípé last hope mi ṣì máa work out. ó máa work out mo dẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ni pé tá a bá nígbàgbọ́ gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátápátá òun máa jẹ́ kó bọ́ sí i á dẹ̀ di ṣíṣe á di ṣíṣe fún wa lágbára Ọlọ́run á ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run á gbàdúrà wa. àfúyẹ́ gẹ́gẹ́ tó ṣe gbé ní àwọn fẹ́lẹ́. rẹ̀gẹ̀dì. ọ̀gbẹ́nà mi nìyàn fọwọ́ lọ́wọ́ bá. àjàkú ni nígbà tọ́ta bá gan ni. ọlá rẹ̀ mo dúrà. fún ni nígbà ṣòro ni. ẹ̀rí ọlọ́lá lórúkọ rẹ̀. birigi tí ọ̀la ta gbogbo ọ̀rọ̀ ọ̀dọ́ mi. ọlọ́run kí ni ayé ojú ní ìṣọ̀fà agbágbára lọ́wọ́ alágbára yé ti fagbára ni lára ni ọ̀rọ̀ ọ̀gbẹ́nú ọmọ ènìyàn fọ̀hún ni bó bá ń ṣe ọlọ́re òní lè jánu òun ló ń jà fún ni láì gbé ni òun ní gbé fún ni láìsàn ènìyàn bá wá rí bọ́lá bàdé wọn á bẹ́nìyàn bá rí bọ́rọ̀ bàdé wọn á ló dẹ́ ni wá bẹ́ẹ̀ bí wò ó ṣọlọ́run yìí lọ́kàn ní yèmí náà ṣe bó ti sì tiẹ̀ ó yàtọ̀ sí tèmi ọ̀tá lè má gbọ́wọ́gbọ́wọ́ kọ́ bẹ́ẹ̀ kò fún ọ ọlọ́run ni ò ní gbà ṣó gbọ́ ọlọ́run mi ò mi ò ní jẹ́. orí rẹ̀ ni ò ní jẹ́ òṣùwọ̀n. ọ̀tá lè fẹ́ kó aburú wá fún ọ. aburú ò ní jẹ́ tèmi. ẹlòmíràn wọn fẹ́ kó bànújẹ́ wá. ṣùgbọ́n olúwa tí ń fún ọ kò fi yọ sílẹ̀. ọba tí ń bẹ pẹ̀lú ẹni ìjà fún ọ. ajá fún ní nígbà tó. bó bá yá o ojú máa ṣe bí àlà ọ̀rọ̀ yìí alágẹ̀dẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí alágẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ tí tẹ̀dọ̀ orí rẹ̀ lè rí ọ̀nì rẹ̀. àbájọ sọlá kí ni ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ kí ni ṣẹlẹ̀ kí ló wà ń tán báyìí. tó wà ń tán ọfẹ eh, mọ mo fẹ́ mọ̀. ẹ eh, kí n kó fún ọ ni. kẹ́sẹ̀ kí ni. kí n kó fún ọ ni. kẹ́sẹ̀ kí ni. kí n kó fún ọ. ẹ wàá gba búrẹ́dì àdúgbò. bàbá rẹ ló. aa ah! ká lọ. kẹ́ kó fún mi. n kò fún ọ. kẹ́ kó fún mi. lódìdí ni o. lódìdí. bẹ́ẹ̀ mo sọ. kẹ́ sọ àbọ̀. ká lọ. ẹ eh, mò ń tẹ̀lé yín. ibi tí kò ti kó fún ọ mò ń tẹ̀lé yín. mò ń tẹ̀lé yín báyìí. n kò fún ọ ni. Eh, n kò fún ọ ni. bàbá yìí mo kò mi kí n máa bọ̀ ní. mọ́mì náà pé ẹ̀bì ti bá wò ṣé lẹ́kọ̀ọ́ ló ti kúrò láàárọ̀ rẹ̀ ṣùgbọ́n pé a ní lẹ́kṣọ̀. èwo làmọ̀ràn bí ni ọ̀yọ́ ṣé máa dá mi lóhùn àbẹ́ lọ. mo kórè ọlọ́ni. Ah, ọ̀rọ̀ yóò yé mi. kí ló fi sọ́ọ́lì náà. extra tipi. Ah, wọ́n ti kó fún ọ. kí náà kó fún mi. Eh, eh, èló dọ́là. dọ́là ẹ̀ dè sábò. Ah, wọ́n ti kó fún ọmọ yẹn. ẹ wá kí ni ẹ kó fún kó fún kó fún kó fún. káwọn fi kàn mí kàn yín. sí wọ́n ọmọ ni o ti gbọ́ gbogbo ẹnu ẹ̀ wọ́n ti kó fún ọ o fura kí n tó fi ó rí. délé délé bàbá dé sọ́lá látànà ó dé sákúrò lé mi ò rí ẹ. ẹ̀ ń wá mi ṣé mo sọnù ni. kí lè ṣe bí bàyí dáadé. mo wá kó fún ni. kó fún ta ní rádaràdà wo lẹ ń sọ ṣé pé wọn ti fi nǹkan mí nǹkan bàbá Adésọlá báyìí. ṣé ti kó báyìí náà ni. wọn ti kó fún wa. mélòó ni mo bẹ fi sóúnjẹ. ó tán àwa ń lọ. àgbẹ̀sọ lọ. lọ́bọ̀ ẹ̀yin ni ẹ máa dá lọ ọlọ́wọ́ sọyìn lọ sọyìn bọ̀. tí bàbá Adésọlá mọ̀ tí a padà ta o èmi tẹ́ ẹ tọrọ omi lọ́wọ́ mi tẹ́ ẹ fi bọ́jú ẹ̀lẹ́ kò fún mi mo ti ẹ̀ gbà pé ẹ̀ ṣeré ẹ̀ kò fún yàwó ẹ̀ tún kò fọ́mọ tó bá jẹ́ pé scope kò fún kò fún kò fún lẹ́fẹ́ fi gbàrú ayé yàn ẹ lè rí tèmi lò tó bá jẹ́ pé yùn lẹ́ ń lò ẹ lè rí o èmi náà kó fún yín o. ó kó fún mi ẹ jẹ́ kó ah, fún. má kó fún má kó fún déédéé má kó fún sílẹ̀. Ah, ah. má kó fún rẹ̀ má kó fún. tí bá kó fún ọ ò ní kó tán. kí ni ìṣèbàdé sọ láyìí èmi náà kó fún yín o. sori inú mi dùn gan inú mi dùn gan inú mi dùn gan inú mi dùn gan inú mi dùn gan sori ẹ̀yin ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́ gidi gan because kálọ̀rẹ́ mi ni you know ọkàn máa fún mi lẹ́jà jẹ́ nínú àwọn mo yóò fún mi lẹ́jà nìkan ẹ tún kọ́ mi bó ṣe ń pẹja ah need láti dúpẹ́ lọ́wọ́ ara ẹ̀ what are friends for. yeah well oh, friends oh need láti dúpẹ́ lọ́wọ́ mi ọwọ́ bọ̀sùn ni kí o ti dúpẹ́ ah. yeah ọwọ́ bọ̀sùn ni torí kọ́kọ́rọ́ òlù yìí ọwọ́ bọ̀sùn ló wà <laughs> like seriously yeah <laughs> ẹ̀rí changes ni. máa mójú tì. you guys are making me feel so important wow. um, actually àwọn Yorùbá máa ń pòwe kan wípé tá a bá ríyàn màlá ọ̀là wọ́n à friends for tábà rí ẹsẹ̀ tá a fà ẹ́ lókè ẹlòmíì máa ṣe fún ẹ. kí ni gbogbo wa jò rẹ fún ká fara wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan ká fara wa dókè náà ló dáa do you understand. kò tọ́pẹ́ ọ̀rẹ́ mi. àìní ah, mi dùn inú mi dùn inú mi dùn. Um, um, so uh, báwo wá ní ìyẹn tàjọ sọ yẹn kí ni mo máa lò gbọ̀ngàn àti pé kí ni mo máa need láti lè ṣe gbọ̀ngàn. ó yẹ wọn nù. bàṣẹ má ṣe lélẹ̀ a máa. ok ń dàbọ̀. ó dọ̀la nìyẹn. ẹ a máa máa ríra lọ́la. báwo dẹ̀ ni nǹkan tí mo bá ẹ sọ. Ah, kò mà sí lọ́wọ́ mi ọwọ́ class rep ló wà. Oh. sọ̀dọ̀ mi ń sọ. ẹ ọwọ́ mi ló wà máa fún ẹ lọ́la. ok tomorrow test. Oh. ó dàbọ̀. Ah, ìwọ ṣe ń bọ̀. a ti parí wọn kì í ṣẹjọ́ mi mo kò rí àwọn èèyàn tó ń jà ní junction bẹ́ẹ̀ wọ́n pariwo wọ́n ń sọ̀rọ̀ iná. ẹyin kí ló wá kàn wọ̀ pẹ̀lú àwọn tó ń jà. to my own surprise dáàdì ẹ̀ ni mo rí o. dáàdì mi. dáàdì ẹ̀ ni mo rí wọ́n kàn sọ̀rọ̀ pa bọ́ọ̀lù ṣe bọ́ọ̀lù bọ́ọ̀lù ṣe bọ́ọ̀lù kọ́tí nǹkan ń gbọ́ ni kó fún kó fún màá kó fún màá kó fún ó dẹ̀ rí mo dáadáa dáàdì mi lórí. mo tura láti là wọn láti pè wọn pé ká tẹ your dad ní junction junction bẹ́ẹ̀ wọ́n ń jà dúró náà ibo gangan ni. junction down there. ẹ yá lọ ah, dádì mi. ṣe àyè náà. bẹ́ẹ̀ ni bàbá ṣe àyè bọ̀dá mi. àtọkọ yìí náà. ìdí tí mo yẹ mú yín wá sí ìbàdàn pé mo fẹ́ kẹ́ wo ìbàdàn round kẹ́ ẹ̀dẹ̀ wo tíṣà tó bá wù yín bíbà yìí màá ní kọ́ kò tẹ̀lé yín kẹ́ ẹ wá kóyìn tó wà lẹ́yìn kúrò kẹ́ wá fẹ́ lè rí pèsè. ìyẹn èmi ah. àti ilé ayé ilé o àti sóríire ẹ̀dá ìṣẹ́jú kan ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah. lọ́wọ́ sí lọ́wọ́ àwọn òní. bóyá kí n mú kí n mú mẹ́ta nínú dúdú yìí. màá mú méjì ń bí àǹtí kí ló dé bó bá yára wa làágbé àbúrò wa ni owó tún dẹnu àjọ náà ni ó sì ní yarọ ẹ jẹ́ tún mú méjì inú tán. mi fẹ́ kíkọ́ rẹ̀ mo fẹ́ kíkọ́ rẹ̀ yàtọ̀ máa mú mẹ́ta nínú dúdú kí n mú méjì ń bí kí n mú mẹ́ta nínú ṣé kò tí mi lọ. èmi ò mọ ó ṣe kókó ògbẹ. ó ní amú ni. Ah! ẹ fẹ́ ẹ fẹ́ mú different colour. ẹ mo dáàkì mixture ni kọ́lọ́ra ayọ̀ gbogbo ẹ̀ kó kàn balance. ẹ wo ẹwìn tó bá wù yín bẹ́ẹ̀. yóò dà fún ọ ọlọ́run wa bọ̀ ẹ̀ láti ló kí wọ́n á rí mọ́tò kan kí n fi tì í dì ní o tó ní èsì gidi. àǹtí mi àbẹ́yìn náà. ẹ gbọ́ ah èmi yọ̀ǹda. ẹ wo tẹ bá fẹ́ ẹ wá yọ̀ǹda yìí kó tọ̀dọ̀ mi fún wọn. tó wà nù lémi yẹn ti tẹ mi tó tẹ wà lémi ti tẹ mi lọ. n tẹ kó tọ̀dọ̀ mi fún ìgbàlódé nù yún náà. ẹ sọ pé ẹ ní ìdẹni wọn. ah, ah mo wà ókè bàjẹ́. ẹ jẹ́ ká wọlé torí kẹlẹ̀ wú. ẹ jẹ́ wọlé ah, ah, ó ga o. nìjọ́ nìjọ́ ń tẹ̀lé o. nìjọ́ nìjọ́ nìjọ́. ọrùn ojú kọ́ni lẹ́yìn. lẹ́kọ̀ọ́ ṣáàjì wa o. adúpẹ́ fọlọ́run. ṣé n sọ ìwà òkè. mo wà òkè. àǹtí mi ní ti jẹ́ pẹ́yìn lẹ́ ń ṣe gbogbo wàhálà yìí. wọ́n wọ́n wọ́n dálejò lóhùn lọ́wọ́ kò fẹ́ sáré. èyí tí mo ṣe wá rí ni pé mo fẹ́ mọ̀ bóyá ti gbúrò bọ̀dá mi ni. mo ń béèrè lọ́wọ́ mi bá béèrè lọ́wọ́ tiwọn náà pé bóyá ẹ ti gbúrò wọn àwa náà rí wọn in fact mi wà worried gan because àti ẹ̀mọ́ mi ta fẹ́ wá wọn sí ìdí nìyẹn tá a fi ní ká wá bá yín mà. so kò yẹ everybody ìdí tí mo ṣe wá rin torí bó mi fẹ́ travel next week ni so mo fẹ́ mọ̀ bóyá everything wà okay kí tó travel ni mo ṣe ní kí n tètè wálé ni o tún fẹ́ travel. o fẹ́ travel. ah o travel in fact àtijọ́ ilé ẹjọ́ mẹ́ta ló kàn ń wá worried ni pé ah òun ò rí ọ̀nkú òun mọ̀ bí táwọn ọmọ àwọn ọ̀hún sí kíní pèmí gan mo tún ní kó fọkàn balẹ̀ pé torí pé mo mọ̀ pé ọ̀nkú náà ti ṣe bẹ́ẹ̀ rí tán lọ tọ́nà ẹ̀ tún padà wá. mo dẹ̀ pé lágbára ọlọ́run ọlọ́run àtijọ́ ọlọ́run aṣọ wọn dé padà ibikíbi tó bá wà kó wọn padà wá. pẹ́ aṣọ wọn dé padà bẹ́ẹ̀ ah ọwọ́. kí n tó lọ next week màá tẹ̀ láti wá yọjú sí lẹ́ǹkan sí kí n lè mọ nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ ẹ̀yin náà bá ti gbọ́ ẹni tí jẹ́ kí n tètè mọ̀ ṣẹ́gbọ́. Um, ẹ kí n wá nǹkan fún yín kí máa lọ àfẹsáré débì kan tó wà máa kú ẹ gbà. àmọ́ yọ̀ǹda ẹ mo yọ̀ǹda wo mo tà lẹ́nu mi ò rírú ọlọ́run mo yọ̀ǹda. àǹtí mi ẹ gbà náà. a ní mo yọ̀ǹda mo yọ̀ǹda o ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á pàlọ́ àtàbọ̀. àmín all right ma ó dà kódà mo ti gbọ́ ọlọ́run àṣọpàdé wa ìpàdé wa bí oyin o ó ṣeun o. níbo ni àwọn ọmọdé ìtì ẹ̀ bá mi e níbo ni wọ́n gbà wọn lù sítorí ọlọ́run. Hello, Uncle Komi ẹ ṣé mo dúpẹ́ ó mà ti wálé fúnra ẹ̀ ńṣe ló ń sùn látìgbà tó ti dé ó tún ń họrun ẹ máa yọjú sí wa ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣé o mo really appreciate yín all right all right sir bye.

ìgbà kan la fìgbà kan wá eh, bọ̀dà délé títí títí títí títí táàrí bá a ṣe rí yẹn Mustapha náwó sí ló kò dédé náwó lójijì apádà ló apádà bọ̀ tá a máa dé bọ̀dà délé kò jọ wèrè kò dọkọ ló máa bá káàkiri bó ṣe ń dìdì nìyẹn tó lọ wé ẹ̀dẹ̀ ṣe ń yarọ tó. àǹtí mi ṣe rí nǹkan tí ẹ bá máa ṣe láàyè kí ẹ máa tọ́ rásítà àrò láì mo ní ìdí mo fi sọ bẹ́ẹ̀ o kí ló tẹ́ ẹ máa ronú báyìí ẹ̀yin ò tiẹ̀ ronú sábàbí ni ẹ máa ronú bẹ́ẹ̀ náà ṣé nítorí pé ń Mustapha lówó bọ̀dá wa kan ya dìdìrì wọ́n wá ṣe kínní kan ṣé ó mì pé Mustapha ló lo bọ̀dá ni bó ṣe wà yẹn ó lè jẹ́ pé Ọlọ́run kan kọ pé bọ̀dá máa ya dìdìrì Mustapha dẹ̀ máa lówó ni ẹ má máa ronú báyìí máa tọ́ rásítà fún báyìí èmi ò ní jọ́ọ̀jì bẹ́ẹ̀ yẹn wà kẹ́fà àti ẹ̀rọ rà o. dúró ná ṣé tó bá kú ọ̀nà ìwádìí bí bọ̀dá délé ṣe mo béèrè ní sẹ́mi ẹ̀ máa dùn sí. àǹtí àǹtí mi ìlà ìkẹ́kọ̀ọ́ tẹ fi mi wé yẹn o mi ò fi yọ bọ̀dá délé o báwo lè ti máa fi wé dìde rìn. ìpìlẹ̀ ń sẹ́yìn náà ah, irú kílẹ̀ fi wé wé yẹn sẹ́yìn ọmọ pé bọ̀dá délé ti ṣe gángan ni báwo lè ti máa mi fi yọ wọn bọ̀ ẹ fi wé wèrè nìyẹn náà ẹ fi wé Mustapha tó lówó lọ́wọ́ ẹni tí wọ́n kó wọn mi wé nǹkan ṣe fi wé wọn yẹn o. ẹ wíyẹ kẹ́ máa rò náà ṣé kẹ́mi náà sọ pé àti òkẹ́yìn náà wà bí wọ́n láyé ṣe wà. àníkà àníkà lẹ́yìn èèyàn ìkà níyìn ìkà níyìn ìkà ni yín gbà tó lu gbà tó lu ẹni ẹlẹ́ni tán tó wọ ẹ̀yà rọ ṣé bẹ́ẹ̀ kú ẹkú jọ náwó ọ̀hún ni ẹjọ́ nà ni. ẹ mọ̀ ṣe rí nǹkan tí kì í ṣe bóyá nǹkan tí mò ń mú gẹ́ẹ̀sì kan tẹ̀ sọ tí ẹ máa fara balẹ̀ wò dáadáa ná ìyá mọ̀ pé wo Mustapha yẹn pé ó yà èmi náà lẹ́nu mo fà tún wẹ̀ pé ó yí tẹ́lẹ̀ Mustapha yí gan bọ́ńsì ni Mustapha ò mọ̀lá tó kọ̀ á kàn bó fún mi ni irú owó yẹn náà lóòótọ́ tí yẹn bá wò Mustapha mú mi lọ sí àwọn ilé kẹrọ ọlọ́mbà mi hmm. ẹ̀rú bà mí o àǹtí mi ò mọ ibi tí Mustapha ti rí owó yẹn o ṣé ẹ mọ̀ tẹ́yìn bá tẹ̀ tún wò ó pé bí dídì yẹn ṣe ń wọ bọ̀dá lára sí bẹ́ẹ̀ ni owó bọ̀bọ̀ yìí ń dé sí. ó wá ní pé kò lò kò lò. ọlọ́run kúkú ṣe mo ti ẹ̀dùn pẹ́ tí mo ká pọ̀ kọjú wa mi á wá sí wa fún mi lọ mo máa ń kọ ni mi ìgbẹ́ ó lọ́wọ́ ẹ̀. ìgbà náà ti jẹ̀bi nìyẹn adáyé adáyé ẹ̀ ṣe tẹ́ ẹ̀ bá gbó lọ́wọ́ ẹ̀ ẹ̀ kàn fìyà jẹra yín ni ó máa jẹ ìyá ẹ̀. ìwọ mọ̀ bóyá owó ló fi tán lọ ibi tó ti tán tó ti lọ lò. ó dà owó tán ná fún yín bí lẹ́nu ẹ mọ̀ bó ti Mustapha fún yẹn kan tí wọ́n á ná fún yín bí lẹ́nu. ẹ yẹ ṣe mi lọ Mustapha. ẹ lè gba kẹ́kọ̀ọ́ sí báńkì tó lọ fi ATM gbá padà ó ti mí ìsìpapọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ mi yẹn ṣe tẹ̀mí nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o pé olólo bọ̀dà èèyàn ṣòro èèyàn ṣòro but me believe ah! èèyàn má ṣòro o ah, ṣó lè jẹ́ bẹ́ẹ̀ dà ẹ sà tí mo sọ fún yín dáadáa ni. mi ò understand ṣé kò ń ṣe yorùbá ni àbí language ló ń sọ yẹn. yorùbá ni mà. yorùbá ló sọ yẹn ẹ kí wàá ní ìtumọ̀ kò tó sọ yẹn. mo ní ni. kí ló oh. ṣe kí ló ṣe wọ̀nyí. ah ó sì kì í sá kẹta ló ṣe lára sá. Eh. ok pẹ̀lẹ́ o sọ kí lórúkọ ẹ. àdéhà ni. ajá. àdéhà. Oh bóyá kò máa kò máa bá wa mi ìhàn mi ìgbọ́n nǹkan tó ń sọ. àjà. àdíjà. àdúrà ni. kí ni working experience. dẹ́dí dẹ́dí ló ní. mo ní ọdún ẹ̀dùn ẹ̀dùn tán tẹ́lí mo ní twenty years experience jáàdùn experience. twenty years. twenty years. ọ̀gá um, nǹkan tó ń tíra láti sọ ni pé ó ti pẹ́ tó ti ń drive and ó dẹ̀ ní twenty years experience hmm. on driving sir. oh he's oh. experienced oh, okay wow. Tell you tẹ́lẹ̀ ilẹ̀ tàtẹ́lẹ̀ mo ti ajé rà ẹmọ tí mo ma ti. ó ti yé wa sẹ́yìn oh, experience ó ti yé wa. ẹ̀dá mo nà nà lọ́dọ̀ ńdà dán dán mo lọ́dọ̀ ńdà. ó ti yé wa sẹ́yìn ọ̀rẹ́ ti yé wa o ah, lè máa lọ sin àmàjẹ hmm. bàtẹ. bàbá ti ní ìdí àpò ẹ ṣùgbọ́n. àmàjẹ kò mọ. mo mọ mọ́tò náà gan-an ẹ má gbọ̀ngàn mi mo mọ mọ́tò náà. a ní o máa lọ. àmàjẹ bàtẹ very small ẹ tí tòyọ táyà yìí. wọ́n máa tọ́ bọ́ ah definitely a máa sọ yìí tá a máa fẹ́ fún ẹ tó bá ti rẹ́dí àti ṣiṣẹ́. tó ń ṣe ibi tó ń ṣe ibi táwọn èèyàn ò rí tó ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ rẹ̀ ń kọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni yóò mọ̀ ṣe pé fún ṣùgbọ́n béèyàn bá ń ṣoore bíi corporate picture pẹ́ bá a pé gbà tẹ̀pẹ́ bírí kótó ní mọ́tò yìí. dídódé dẹ̀ ń dodo àbẹ̀. kí ló yí dídé dẹ̀ dúdú dọ̀ dẹ̀ dẹ́dẹ́ dídó dùn lọ dẹ́dẹ́ ni. ẹ̀gbọ́n ọ̀gá ni ẹ̀gbọ́n ọ̀gá ni. ẹ̀gbọ́n ọ̀gá ni. ẹ̀gbọ́n ni ara àbúrò ilé yìí ṣe dódódódó ń tẹ̀lé lónìí ni. ó ṣe ẹjọ́ ẹnu wa ni ó ṣe ẹ̀dẹ́ náà ni sà. ń gbọ́. ọ̀dà ọ̀dà wọn ni ẹ̀dá ni àwọn náà ni rọ́dọ̀. ọ̀n tẹ̀lé lórí ni èwo ni dorí mẹ́fà tó láti dódò sọ yìí ń gbọ́dá ní mọ́tò. ọ̀gá wa ló ní mọ́tò náà. mútàbà ló gbé mọ́tò ilé wa. kọ́kọ́rọ́ mọ́tò yìí dà bá a mú lọ́dọ̀ ìlè dín ní o. torí kí ni. àná mi ní ní ní ọgbọ̀n. sórí ẹ̀dá àwùjọ ọwọ́ sọ ọmọ aṣọ inú àgbọn. ìlè lórí ẹ̀dá àwùjọ sá wọ́n sí èrè mọ́tò mọ́tò mọ́tò kọ́kọ́ mọ́tò mọ́tò kọ́kọ́ mọ́tò. ọ̀dọ̀ ọ̀dọ̀ àdúgbò àdúgbò. Nínú onígbàgbọ́ olóró ibẹ̀ nínú ìlẹ̀gbẹ́. Wọ́n ti gbé kí ọwọ́ ìjà rẹ̀ díẹ̀ tó gbé rojọ́ bí ẹyẹ ẹ ṣé wọn ló ní mọ́tò tó ń gbé báyìí ah, kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà má fún kí má fún bá mi mú kí ah. ẹ jẹ́ àwọn oníbà mú kí bá mú kí jẹ́ ọmọ mi kankan ẹ ti mọ̀ ẹjú mà lọ ẹjú mà lọ ṣàjò wọlé lọ ẹjọ tó lọ ẹ má fún kí ndé ni mo di wọn tó dẹ̀ ń dòdò dòdò látọ̀ tó dé dé ọ̀dọ̀ yín tó tọ́ fẹ́ dínà tó ni ẹ látọ̀ tó ẹ̀ẹ́dọ́ yín sọ lẹ́nu tó ń sọ bí. ẹ wọ fi ilé ẹ jẹ́ ká wọlé ẹ má bínú ṣẹgbọn Ọlọ́run ní fìyà jẹ yín ẹ jẹ́ wọlé bàbá ọkọ mi. torí ǹdọ́dọ́ dàdé torí ǹdọ́dọ́ dàdé dání nídò nínú. padà wọ́rùn. bọ̀dá ah! o. ìwọ ni. Ah, èmi ni o. bó ni. ìwọ ah, náà ṣe wọlá. adúgbò ẹ̀fọ́ lọ́mù. ó yí àlẹ́ àlùkò ọlọ́kọ̀ tí ò ní nọ́mbà. èmi oníbẹ̀ ẹ̀kọ́ kò ní nọ́mbà. tòkun bọ ni. ibi tí ń bú àwọn bá àwọn ọmọ pé. kó fà yàwó bó ọkọ̀ tẹ̀ ń wé ń tọ́lọ́ ń gbára Mustapha sínú. mọ́tò yìí. ọkọ̀ tó wà fún mi ni tòkun bọ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ ni mọ́tù. kọ̀mọ̀ nọ́mbà. kò ní o Lagos clear ni. Lagos ní tòótọ́. Lagos clear ni. ah clear fún ọ ẹ mọ kankan iṣẹ́ Mustapha nù o. Mustapha. sẹ́ni bó ṣe wá wà yìí tẹ́ ẹ bá fẹ́ lo ọ̀nà akẹ́kẹ́ gbọ́n lè báyìí ẹ lè lo látara kì í rìmúùtù ni. ambulance ni. ambulance kọ́ káà ni ọkọ̀ rẹ̀ káà ayọ́kẹ́lẹ́ mọ́sùn ni wọ́n ń pè é. ẹ wò kọ́kọ́ rẹ̀ ni ọkọ̀ gidi ah, ah, lórí bọ́tì náà rẹpẹtẹ báyìí. sẹ́ẹ̀rì ọ̀tọ̀ ní ti bùtù ọ̀tọ̀ ní gbogbo ẹ̀ pèsè lára ni ah, ọ̀tọ̀ ní Mustapha èèyàn ní Mustapha o. sọ orí tó ń bẹ kùrọ̀ àdúgbò yìí fẹfẹ kù kí lẹrẹ sí ẹrẹ tó kẹkẹ. mo ti mọlẹ lọ o. bọ̀dá mo ti mú lọ. n bọ̀ bọ̀dá bọ̀dá báyìí bọ̀dá yìí ṣe báyìí náà bọ̀dá. mo dáràn mo dáràn mo dáràn kí kan dẹ̀ ló bá kí ní ìwá kò lẹ́sà bọ̀dá báyìí lè ṣe báyìí náà. ọkọ̀ ti nù ọ. bọ̀dá. mi dá fún yóò wọ̀dá lọ́hùn. orí ìrònú ìlò ṣì wà. Bísọ́lá sórí ìrònú tó ń wọ yẹn kò kí ń fi nǹkan kan síyàn lára ju àìsàn lọ. O ò nílò láti máa ronú. Kí ló ń ronú fún? A mọ̀ pé nǹkan tó ń ṣe dádì ẹ̀ fáìn kò sẹ́ni tó máa ṣe tí kò ní rò ó. But at the same time, o ní láti gbé kúrò lára ni. Bo hmm. ṣùgbọ́n pé a ṣe test lẹ́nu babes oh, need láti ronú way out ló máa wà náà. way out way out wo jẹ́ for any good advice bóyá kó kó máa lọ́lé. Ah, ah. kí ló dé tí wọ́n ń padà sẹ́yìn èmi àti ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àti ilé ló ti ń tó bá lọ lẹ́sìn á tún máa lọ join àwọn tó ń ronú lé òun náà á tún máa ronú ni àwa lọ rẹ àwa la ní láti jí ẹ̀họ́ ẹ babes. Oh, I love you. I'll be always here for you. Mm. Yeah. ṣó fẹ́ jà ni ah, má jà ah, ah, má bú dànù ọkùnrin lèèyàn fi ń gbé títà àǹtí. kò burú mo ti gbọ́ alátẹnujẹ má jẹ. wá jẹ́ tèmi ni ọmọ ojú o. ẹ ra sa ẹ pẹ̀lẹ́. Ah, ẹ̀yin òmù kọ́kọ́ ni mà ẹ jẹ́ máa ń bo. Ah, ah, má ṣe yọnu má ṣe yọnu wà láwẹ̀ biribiri ijọ́ méje. ọlọ́run àgbà. àmín àmín. Mustapha ńkọ́. Mustapha ń bọ̀ ó ń kírun lọ́wọ́ ó máa tó yọjú sí. ń kírun lọ́wọ́ <laughs> bẹ́ẹ̀ ti ẹ̀ rí. ó ń kírun ó ń kírun. àǹtí mi kì í fi wákàtí márùn-ún tẹ̀lé kò sí yàtọ̀ nù àtàǹdé. <laughs> ọlọ́run kò sùn. oúnjẹ olówà nìkan mo ti ṣe oúnjẹ wà lé ó ní kí n gbọ́ yín wọ̀ sàn. Ah, eh. pẹ́pẹ́ fọ ni agbọ́nà. Ah, àǹtí mi aláàjì àbúrò mustapha àbúrò mustapha ọlọ́run àgbà ọ. ọlọ́run àgbà ọ. báwo ṣe ti ṣe lálejò. ẹ eh, mo ṣe wọn lálejò àmọ́ àǹtí mo lànìyàn. ẹ eh, mo ní mo ní ijọ́ <laughs> méje biribiri ok àǹtí mi kò sí problem tẹ́ bá lọ màá ní kọ́ mọ́ kó nǹkan fún yín gẹ́ lọ. ah mi mi gbọ́dọ̀ ṣínú n gbọ́dọ̀ gbàjọ́ mi dé yẹn láì jẹ nǹkan kan. aláwọ̀ àmì. pẹ̀lẹ́ musa wa báwo ni gbogbo ẹ̀ ká gbogbo ẹ̀ ń lọ dédé. ọlọ́run gbàdúrà ẹ̀. àmín. gbogbo ibi tó bá kù sí ní ayé ẹ̀ ọlọ́run bọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ sí. àmín. òní láburú gbogbo ẹ̀ tó bá sọ yìí pé àhà ní sádà fọmọ ìyá wa. àdúrà yẹn tí ó ti tó àbí. ọ̀dà mustapha tẹ ò ní bàjẹ́ gbà náà nítorí tiẹ̀ ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ ọ̀bọ̀dá ni. àbá òde lára wọn bàdà ń kó fún gidi seriously ni o owó tó wá kó fún mi ọlọ́run ló kó òun fún mi o wàhálà tí bá ti pé kó òun fún mi. bí mo ṣe gba owó báyìí gbà báyìí tí mo jáde báyìí ọwọ́ àwọn alájẹsẹ́kù mo kó sí o mo ti jẹ wọ́n lówó tipẹ́ ó dẹ̀ fẹ́ làárọ̀ police station lọ ah mo rò pé àṣírí náà lè mo ṣe kówó fún ọ nù ìrìn rẹ́gbọ̀n gbé lọ bí tó ní kí n gbé wọn lọ yẹ o. uncle èmi pé right now wọn ò tí máa receive any form of treatment. àtọ àtọ kò sí treatment kankan. ṣé nǹkan tá a bá wá bí nìyẹn ó lè ṣe nǹkan tá a bá tá a jọ sọ pé à ń bọ àṣọ ń bí báyìí ó ṣe sọ yẹn gangan gan ọdún owó ló tún wá ń sọ ń bí. àti ẹgbẹ́ ẹgbẹ́ nu àgbà báyìí ló fi ṣe ń wọ ẹ̀. àgbà báwo ló fi ṣe ń wọ ẹ̀. àgbékalẹ̀ yín dájú tèmi lọ. jọ́sọ̀ kọ́ta bá wá jà. àti owó ni jọ́sọ̀ kọ́ta bá wá ṣé ẹ fẹ́ bà mí jẹ́ lójú àbúrò mi ni kílẹ̀ tún tún kílẹ̀ tún òwe sọ ṣọ́ọ̀rì pé alábòsí ni ẹ. lọ́nà wo alátẹnujẹ ni alábòsí ni ẹ alábòsí ni ẹ jọ alábòsí ni ẹ. àǹtí mi mi mi fẹ́ràn gbogbo kan báwo ni alábòsí ni irú ọ̀rọ̀ wo nìyẹn. Ah, bùdá mi kí ló lè tó yìí ẹ̀yin náà lè ṣàlàyé náà. nù mí láti bá ti ṣe máa ń gbé ọ̀rọ̀ a máa jọ sọ̀rọ̀ wọn wá dẹ̀ máa gbé wọn máa gbé wọn máa gbé ẹnu àgbà lóbi tí ń gbọ́nà tábàtì ẹ̀jọ́ lọ́rọ̀ tẹ bá mi sọ ṣe bẹ́ẹ̀ dẹ̀ nà kalẹ̀ àbí kí Mustapha àbúrò mi ni ṣé kí máa sọ̀rọ̀ sí kó máa rí bí ẹ̀gbọ́n burúkú ni. ẹ sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ nígbà tá a tẹ tẹ tẹ ní kí n máa sọ̀rọ̀ ṣé èmi ní kí n máa sọ fún sàrà yìí pé ṣé mo pa nǹkan tó ṣe bọ̀dá délé ni báwo mi ṣe máa sọ orúkọ báyẹn n bá sọ náà nìyẹn. mi ah. ò understand yẹn. no ọ̀rọ̀ bá ti sọ ẹ gbọ́. òun náà ló ti gbọ́ yẹn òun náà ló ti gbọ́ yẹn. a ní pé ká ẹjọ́ torí ọlọ́run ibi tẹ́ ẹ dé bọ̀dá délé mọ́ kẹ́ bá a tú sílẹ̀ ìyà tó ń jẹ ti pọ̀ jù ẹ tú sílẹ̀. Ah, ah, òtọ́ àti òtọ́ lẹ sọ òtọ́ lẹ sọ ṣùgbọ́n ẹ jẹ́ kákàndínlẹ́bẹ̀rẹ̀ ọlọ́run tọ̀rọ̀ gidi ni o látẹnujẹ alátẹnujẹ máa jẹ kó máa jẹ gbogbo ẹ ṣe bó níbẹ̀ gbọ̀n ṣe rí ọlọ́ba ikú ọ̀nà padà níbẹ̀ gbà tó bá yá. ẹ jọ máa ẹ jọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn bá mi lẹ́rù máa ṣé ṣé ń ṣeré ni. jọjọjọ bá àti ọkọ ẹ nínú bá àtẹ nínú ilé ìkọ alába fi mi sílẹ̀ fi mi sílẹ̀ fi mi sílẹ̀ jọ láì kiri láì fi ẹ o láì kiri láì fi ẹ o sọ ni ìyà tí bọ̀dá délé ń jẹ ti pọ̀ jù iye kan wà òde jù báyìí náà lọ iye kan alábàáhùn ṣó ti kò jù báyìí náà lọ báwa bẹ̀ẹ́ ibi tó ti bọ̀dà délé mọ́ kó bá tú sílẹ̀. iye kan alábàáhùn ò jù báyìí náà lọ ó sàfà tuntun bá mọ àgbàkan tó ṣe ẹ̀gbọ́n ẹ̀ sọ. tẹkọ tẹkọ ẹ nínú tẹ nínú tẹ nínú ohun ẹ ẹrí ẹrí jìnjìnjìn jìnjìnjìn ọmọ ọlọ́mọ ọdún tó ti ń jìyà káàkiri ẹ̀yìn wà lù jìnjìnjìn ẹ wà lù ọlá fi mí sílẹ̀. Ah! mi mi mi mo mọ̀ pé ìgbà tẹ̀ ń sọ̀rọ̀ tọrọ ni àmì yóò ah, ah, olo ti bínú rẹ. Eh, eh, eh, alátẹnujẹ alátẹnujẹ wo. ìwọ ló kàn ìwọ náà máa tó máa kó fún ọ kiri yẹn. ọpọlọ máa fi sọ̀rọ̀ yìí ẹ ti da nǹkan ro. kí ni mo dà rú kí ni kan tí mo dà rú. ọ̀rọ̀ tẹ gbé kalẹ̀ ó ní nǹkan tí mo bá mo ní ìdí owó báyìí báwo mo ti fẹ́ fèsì ẹ̀. ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin. Oh. Ah, ọlọ́mọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọdún ṣì máa ń gbẹ̀yìn ṣó ti gbọ́ ṣé kí a kó wá gbé mi. ṣó ti yín o. ẹ ẹ máa lọ mọ́tò mi ṣe fẹ́ wọ́n mọ́tò yìí mi ṣe wọ́n mọ́tò ẹ̀ lẹ́jẹ̀. gbogbo àwọn wàá máa wù tẹ́mi ò fẹ́ rárá àwọn ọ̀gbà náà dandan kí ẹ máa farabalẹ̀ sọ̀rọ̀ polówó. ó ti ṣẹlẹ̀ o kí ni kí ni ẹ̀fọ́ tẹ bá rí nǹkan tí mo rí abiamọ dẹ ma ta yín. abiamọ ah, eh, kí ló ẹjọ kí ló ṣẹlẹ̀ gan tó ń gbọ́ lókè tó ń gbọ́ sálẹ̀ báyìí. Mr. Dele ni délé o ṣé délé muhammadu. délé cynthia ni mo rí i. àbí délé ògùndípẹ. Hmm, délé taiwo ni. ẹ̀rí bó ṣe ń pariwo délé cynthia la gbò tí wọn bá mọ̀ èmi mọ̀ délé tèmi kí ló ṣe. ó ṣe what. wèrè náírà bẹ́ẹ̀ tàbí o. just like that. ṣé bí àṣẹ máa ya wèrè nìyẹn. ah ìwé náà ló kò ṣe rí o are you serious. i'm serious for real. ó ya wèrè gan-an. ó ti ya wèrè. ó ti ya aṣọ báyìí ariwo kùfùn kùfùn kùfùn náà pa. Ah! Ah! ayọkọ rẹ wá ti ya wúlò. ẹ kí ló dé tẹ̀mí ìwájọ ń lo zoom lens papọ̀. wọn kò fún ẹ agbọ̀tọ̀ kò fún ẹ tí wọn fi yàwé. ó kò fún kí ni. Ah! ọkọ rẹ wá ti yàwó wèrè. ó yà wèrè gangan. mo fojú méjèèjì. ó yà aṣọ. wọn ò tẹ ẹ aṣọ o pariwo kó fún kó fún kó fún báyìí ló ń pa. ẹyọ ń ṣe wèrè gidi gba amódi ní amódi ní kùtì ìyàjú. ayẹyẹ wèrè tó tọ́ ó ní bipolar. owó tí màá yẹn nà ni wọ́n tó kí yẹn náà yà wẹ̀rẹ̀. ẹjọ náà sì ti ẹjọ nù ìta ń sọdún ṣé mr gẹ́lẹ́ ti kó fún ẹ rí ni. wọn kò kó fèmí rí but ara bíi amọ́ ló ta mí ló jẹ́ kí n wá sọ fún yàn um, boyfriend um, Cynthia ni. ó mọ̀ pé boyfriend Cynthia ni. kò fẹ́ wọ̀rí kí ló tó wá ká iṣan tó tó yìí torí ẹ tó jẹyàwó wèrè gbọ̀ngàn ká iṣan tó gbóye ká ẹ lára yìí. àtàyàwó ah, wèrè ṣé ẹ gbádùn ṣá ṣé ẹ jọ gbádùn nǹkan jọ ṣàn ṣá.

èmi ìpè tí máa ṣe tiẹ̀ báyìí wà fún mi ní one million naira. bẹ́ẹ̀ ni mo gbọ́ máa tún ẹ ní one million naira ó wà náà bí mẹ́tẹ̀. ó ní ní one million naira. ó yà jẹ́ àmàlẹ́ jáde. are you going my way. excuse me. are you going my way. am I going your way. Uh, oh, don't worry I will go anywhere you are going. Eh, wọ́n lé bínú mọ́tò. wọ́n ní wọ́n ní wọ́n ní. am I going your way. I will go to the end of the world. ọ̀rọ̀ kan géètì bí àwọn ẹlẹ́wọ̀n wa. kí ló tí mò ń kan géètì látàrọ tó ṣí. ekingo àti pọ́n márùn-ún ni wo ẹlẹ́dàá ayá rẹ̀ sì yọ. ká ní tètè rí ọdẹ ìbá ti sórí rẹ̀ kalẹ̀ heu tí ọmọ jóná lẹ́bi ekò ló báyìí. pẹ̀lẹ́ ó ti gbà wípé lẹ́yìn ọ̀gá èmi ló kàn nínú ilé yàbí. wàá jẹ ìyá ẹ. o ti fẹ́ gbàrà kì í nù lórí oúnjẹ lásán ọmọ ìta ní èsà àdánwò wọ́n fi sórí rẹ̀ mo mọ̀ pé wọ́n sọ̀rọ̀ mo sì introduce yẹn kò mọ ọ̀rọ̀ ṣùgbọ́n it will be fine. and and wọ́n rí kójú ẹ̀yìn guys tuntun ni wọ́n lè mi try gbó rubbish yẹn ah you know na. ojú tiẹ̀ wò tutù ó lọ ó lọ ah. kí lè wọ́n ṣe mí báyìí ẹ kí ló wá pariwo. ẹ ṣe rí òun kan géètì èmi wá bá a sí òun wá wọlé. ṣé ìwọ ò lè sọ̀rọ̀ ni. kò sí nǹkan kan. kò sí nǹkan kan. òkú sí kan nínú ọ̀gá yìí ọ̀rẹ́ báwo ṣe máa jẹ́ ń sọ. wọ́n ló kó jẹ́ yín gáàsì kìíní wọ́n lè mi try gbogbo sí tẹ. èyí mi jẹ. wà á ṣe òórí nǹkan tí mo rí ni. Ah, owó lélẹ̀ yìí ó bọ̀ pé ọmọ yìí máa ṣe lò fún level yẹn ni. lò fún kí ṣé òórí pọ́nmọ yìí máa ṣe lò fún nǹkan tá a máa lò fún yẹn ni. Eh, ṣé ti yẹn. exactly o kí ẹ̀ tẹ́ ó máa ṣe lò. Eh, eh, eléyìí ò ṣe lò sórí lè tẹ wo yìí kò sọ́nà mbẹ́. lóde kí ló dé hmm? sọ́nà mbẹ́ torí pé mọ́mí àti dájẹ́ ló hand over ilé mi. àṣọ bó dẹ̀ ṣe wá yẹn ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe ó yá ẹ wá máa lọ léyìn. ó yá ó yá ìwà wọn. àní ẹ wá máa lọ sẹ́ yọ sílé sílé sílé kò lójú lù ó wọ́n yóò lójú lù rárá tó wàá ní ìlú kémi lù ń gbà yẹn. ó lójú lù àbí jẹ́ kémi wá lò. a ní. Hmm? tọ́ ọ̀dẹ̀. àwọn ọ̀kẹ́ to you very well mo ní ìdẹ̀ẹ̀dàn i love you so much. àwọn bíbí ìwọ ló ń sọ̀rọ̀ báyìí bóyá ló mọ bẹ́ẹ̀ mi kan ṣe nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ gidi in fact bí mo ṣe rí ẹ báyìí mo kàn gbọ́ this is the love of my life. torí dẹ́n dọ́dọ́ tó fún ẹ torí dọ́dọ́ wò ni mi ni tán ni àwọn òbí mi di. wọ́n ní kọ́ làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ dẹ́. wọ́n ní kọ́ ìlẹ́dọ̀ọ́ ẹ̀ ládùúgbò tó tó wá rí tí mo ti wà mo lówó dán twenty billion ló wà ládàáhùn tèmi. kí ló. ten ló bá gbọ́. twenty billion. twenty billion ó dà ládàáhùn tèmi táì táì táì. ọ̀yọ́ òwe bẹ́ẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀ ẹ ìyá mi òwe bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ti sọ náà rúkú ọlọ́mọ kì í sùn ah o ṣe ẹlẹ́dàá mi orí ìyá mi ò ṣe o mo dúpẹ́ orí ẹlẹ́dàá ìyá mi tó ń sùn lọ́rùn. Eh! Ah! tó wá rí tó wá rí tó fẹ́ lówó. Ah! ọkọ mi kí ló dé tí mi fẹ́ lówó owó náà là ń wá kiri lójú títì lójoojúmọ́ ọlọ́run mo fẹ́ lówó. mo fẹ́ dodo hmm. ló ń lọ tẹ̀ tó o jí lọ́nà ọ̀tún ọ̀tún ẹ̀ ń dà ẹ̀ tó o lè yín wọ́n mi nà ọ̀tún tó bá lè yín wọ́n mi nà tó bá ti fi tátáǹtì mi láàárọ̀ ọ̀la tí ti tọ́ tí wọ́n máa dáǹtì mi àtọ́ ẹni twenty million naira. pàdé mi tọ́ tọ́ wàá fún mi twenty million naira. twenty million naira ni màá tọ́ ẹ. wàá sí ní sàkàtì. bẹ́ẹ̀ni gbàm. bẹ́ẹ̀ni. bébì ìgbà wo ló fẹ́ kí n sẹ́yìn tún mi láyà. àárọ̀ ọ̀la ni. ẹ ẹ kò sí wàhálà tó bá ti dàárọ̀ làmásẹ́yìn sí. ó dá ẹ lójú. ọlọ́run bá ń gbọ́ so dùn yàn láàárọ̀ rẹ̀ mi. ah máa sẹ̀ǹdẹ̀ sẹ̀. torí ah. ó ti dorí rẹ̀. sọ́tà ah. ń dẹ̀rùn lọ́nà. ìmọ̀ dáadáa. lọ́nà ni àti dangote wọ́n tán ti dẹ́yìn. wọ́n mi mọ dangote. bẹ́ẹ̀ni. ah tèmi ti dá ah ọlọ́run. torí dádì mi dán àti dangote ọ̀rẹ́ ni wọ́n. ah ee. irun mi. bẹ́ẹ̀ni ah bíbí bọ́ ẹnu <laughs> ẹ̀yẹn gan ló kéré jù. mo mi lọ́wọ́ tán. afọwọ́ ah, ah, kan náà tó wọ̀ ní. wọ́n ló ní gbogbo ẹ̀ ah, àwọn tó fẹ́ fọwọ́ kankan mi ni. lẹ́kì <laughs> kan tó dá. ṣé nǹkan tó máa sọ nìyẹn ṣé nǹkan tá a máa go through lójoojúmọ́ lélẹ̀ ká tá a máa ránṣẹ́ pé kókò lọ ṣe nǹkan kó tó dé ó máa take hours wo bí wojú tèmi dáadáa èmi ò kí ń ṣọ̀gẹ́ ẹ̀ o tó ń fọwọ́ ra ẹ lórí sórí ibi tó ń jáde lọ lẹ́yìn tí mo rán ẹ lọ yìí tó ń lọ yìí tí ò bá dé kó tó di time tí mo fẹ́ jáde lọ síbi tí mò ń lọ. mi ò ní tẹ̀ no no no no kó pẹ́ ló pé ẹ o torí gbà yẹn ló máa dé tí mo máa sọ story àwọn last man kan àwọn kan mú ẹ àwọn kan ń disturb ẹ mi ò fẹ́ gbọ́ story lé níyì o. ọ̀dà ni ìta náà àwọn nánà ni nánú ni tó bá dunú dáàdé ní ilé tó ń dé mo náà dáná. ilé kan tẹ̀lé e. bẹ́ẹ̀ ni oṣù sọ́njọ́ ò bá mọ̀gà wà kí n tẹ̀lé pẹ̀lú. owó ti tó jẹ́ kó máa lọ. mọ kó ní jẹ́ kí n máa lọ máa lọ máa lọ. I think I know this guy. Ah, of course. Emma Majana èmi dírẹ́fà wa ni. ẹ nà. oh yeah <laughs> ẹ ní bílíf tí máa sọ̀rọ̀ kan fún yín sìn bọ̀bọ̀ yìí máa ń gbé mọ́tò yín wá sí hòtẹ́ẹ̀lì mi dáadáa ọjọ́ tí mo kọ́kọ́ rí mo ti ẹ̀rù pé bóyá ìwọ ló wá mo tún wá wò pé kò pọ́sibù kó wá sí hòtẹ́ẹ̀lì mi kó má yọjú sí mi náà so bọ̀bọ̀ yìí ló máa ń gbé mọ́tò yìí jáde dáadáa. <laughs> mo mí pé ó máa ń ṣe fàájì ló tẹ̀lé. mi ò mọ̀. ẹ dúró náà dírẹ́fà yìí ó máa ń gbé mọ́tò wá sótẹ́ẹ̀l yìí. ó oh, yẹ dáadáa ó máa ń gbé mọ́tò yín wá dáadáa mi ṣáà lè yàbí ojú mi ò tán. Ah! darling kí ló lè máa lọ ṣe ń bẹ. bọ́tò òwò ìyá máa ṣe investigation wa náà. Ah! anyway ẹ kì í gbá yín oúnjẹ yìí. sí nǹkan tí òun ìbọn nílé. Hmm. Oh, báwo ni. mọ́mì mi ò rò pé àìsàn tó ń ṣe délé ó gba ilé ìwòsàn lọ torí ọfà ayé ó yàtọ̀ sí àìsàn lásán o. ọlọ́run kò ṣàánú àmọ́ ọ̀dájú ọmọ ni Mustapha Mustapha dájú léèyàn kéèyàn dé oṣù kó dẹ̀ ṣe ẹ̀gbọ́n ẹ̀ bẹ́yẹn nítorí afẹ́ ayé nítorí owó. <laughs> mọ́mì ẹ jẹ́ ká máa tọrọ àforíjì lórí bàbá ọ̀sẹ̀ ẹ má bínú mà. mi ò rò pé Mustapha lè ṣe ẹ̀gbọ́n ẹ̀ ẹni tó ń kírun wákàtí márùn-ún ẹ̀dùnlé kò fi ṣeré ó gbọ́ lóun gbọ́ mọ́mì mi rò pé Mustapha lè ṣe délé o. àìmọ̀kan ló ń ṣe ẹ̀ tó bá mọ̀kan nìyí sọ báyìí ìwọ ọmọ yìí pé irun kíkí ọ̀tọ̀ ìka ọ̀tọ̀ ẹni tí ìka bá ti wà nínú ẹ̀jẹ̀ kò lè ṣe kó má hùwà ìka yẹn á hùwà ìka yẹn ni ṣá agbẹ̀rùn ti sẹ́gbẹ̀ẹ́ kan ni tèmi ni wípé má yẹ ká wò lásán báyìí jẹ́ ká lọ fojú ajé kò ní sọ ká lọ bá ká lọ sọ kódó rọrọ fún nǹkan tèmi mọ̀ nìyẹn tàbá ṣe pẹpẹ yẹn mi rí pé kankan wà bẹ́ẹ̀. ẹ wo mọ́mì kára délé ṣàti yá ni kára bàbá bísọ́lá ti balẹ̀ ni ẹ̀wù ti sú mi o. ara ẹ máa yá lágbára ọdún. bàbá bísọ́lá ti balẹ̀ ni sùúrù kí ló ń bọ̀ lọ́wọ́. àdé bẹ̀ mí sọ̀rọ̀ yẹn wà ní kẹ́ má bẹ̀ mí ni bí mo ṣe lọ ìbọn lọ kó fún ẹ. àpàlù olè kó fún ẹni bọ́ọ̀dì wọ́n lọ kó fún wa nulẹ̀ inú ilé ni kò tí wọ́n lọ kó fún wa jọ tán lọ. ẹ má jẹ́ kó fún inú lé o ẹ má jẹ́ kó fún inú lé o tí bá kó fún yẹn ẹ kú o. ẹ kú o ẹ jẹ́ lọ kó fún ẹ. ẹgbẹ́ tí mo ní kò pé nǹkan mo ti pè wọ́n. ẹ wo bẹ́ẹ̀ kó lọ jẹ́ lọ kó fún ẹ. àlọ́ òde náà ló dé wá wẹ̀ pé bóyá ń ṣe o. mo ti gbọ́ fi jẹ́ bàbá mi. o ní sori kúkú o àwọn ọmọ ìyá àti ìyá rẹ wọ́n ní wọ́n ní mi lára o. ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù náà. wọ́n ní mi lára o. ẹ wò ìtàlẹ̀ wà náà. kí ló ṣẹlẹ̀. ẹ wò láti àárọ̀ báyìí kò jẹ́ ká gbádùn mọ́ kí ni yẹn wà lè sí ni. gbogbo kófúkófú tó ń sọ tẹ́lẹ̀ ó kéré sí ẹ̀ ní òun wà lè kèkà kó súnmọ́jú ariwo kófú ló pọ̀ jọ nítorí ọlọ́run bàbá mi gbà mí gbà mí. Ah, ah, bọ́dá mi kí ló ẹ̀ẹ́dẹ̀ ní sọ́nù lẹ́kọ̀ọ́ lọ kó fún yín nílé náà. wọ́n jẹ́ kó fún ọlọ́dẹ ìtajọ́ jẹ́ kó lọ mú tàbá ẹ jẹ́ ẹ jẹ́ kó lọ. ó wà débi ológun gbé nsà Mustapha jọmọ bẹ́ẹ̀ bàǹtú ẹ̀gbọ́n ẹ̀ sílẹ̀ wọ́n ní wọn ló wá ń di ọrọ̀ ẹ̀jọ́ torí ológun bá bí amọ̀ ẹ̀yẹ ẹ̀gbà mi. kí lè lè tẹ̀ sọ́yẹ́ mi sọ́mu gbádùn kí lè gbádùn èmi ò ṣe tán ni. mò ń bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi. Mustapha àwọn ilé ọgbádùn sórí wọn ti dàrú ni mustapha wọlé onílẹ̀lẹ́ni kọ́ túlẹ̀ mustapha tẹ́lẹ̀ pé mi gẹ́gẹ́ báyìí èmi mo kọ́ fún ẹ ah, ah. mo kọ́ fún lódìdí ni nígbà mo kọ́ fún tán lẹ́lẹ́dàá rẹ̀ wá gbá ìtọ́ màtì lọ́wọ́ dá fún mi padà ló kọ́ fún mi. ibi awilade yìí ọ̀rọ̀ ṣe okùn bẹ́ẹ̀ ni orí orí tí ọ̀bà dádé inú agoro dẹni ti wá ọrùn tí ó lè dìgbà ìlẹ̀kẹ̀ inú agoro dẹni ti wá hmm. ìbàdí tí ọba ṣáà ló má ṣe àjẹ aṣọ ọba tí bá tan náà yanranyan inú agogodẹ náà ní ti wá. agogodẹ gba nǹkan o. agogodẹ nínú ah. ó sì gba nǹkan púpọ̀ sọ ah. wá rí orí tiẹ̀ náà lónìí níbi tí mo mú ọ dé yìí ẹ̀kẹ́lẹ́ dá rẹ̀ ọgbà rẹ̀ o. àṣẹ. kó gbowó lálá o. àṣẹ o. kó sọrí ọlá o. àṣẹ. ẹ̀ kòkò rè ajé gbogbo. àṣẹ bàbá. o ò rí ìwọ fúnra rẹ hmm. lolo fẹ́ ṣoògùn owó. Hmm, ó sì níyè kan rẹ ló wù ọ láti fi ṣoògùn owó. òun mo fẹ́ lò ó kó lè máa gbọ́rọ̀ sí lẹ́nu kó lè máa kó wá banana àtàwọn lè máa kọsẹ́. ó ti rí bẹ́ẹ̀ báwọn ẹ̀sọ́ wa rí èmi fúnra lára mi mo wí fún ọ mo ní wọn mú délẹ̀ rẹ́súrẹ́sú. ẹ sọ bẹ́ẹ̀. ilẹ̀ rẹ́súrẹ́sú la wà yìí o. èmi náà rí mo ṣe tẹ̀lé ṣe rẹ́súrẹ́sú. mo ní wọn mú délẹ̀ rẹ́súrẹ́sú ilẹ̀ rẹ́súrẹ́sú òun rè é mo ní wọn mọ débi tọmọ tí ń kú tí ìyá rẹ̀ ò gbọ́dọ̀ sunkún débi tó mi jẹ ojú rẹ̀ ó sì kàn án lẹ. a sì ń lọ ọbẹ̀ ń wo. a tún débẹ̀. a débẹ̀ bá a bá parí eléyìí tán ibẹ̀ kọ́kọ́ là ń lọ. ṣùgbọ́n níyà yìí tí a kọ́kọ́ bari ajé rẹ lọ́wọ́ yìí kan rẹ náà ọ̀dàyìn wo mọ̀ ń bọ̀ ntọ́ bá ti yá kejì tó pẹ́ mú pápá bàbá yìí sórí ntọ́ wo lọ́wọ́ mi olùlù ayé nu wo ah, olùlù ayé kọ́mọ lèmi ń tèmi o sọ́ọ́rẹ́ ni tọ́ ọ bá ká ilé ìmọ̀ lórí kolokolo ayé ó sì lùlù fóńtọ̀ ọyá gbàdọ̀ gbà iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù ẹ sórí tẹ́mi olóògùn bá ti sà tó ti yẹ kí n sà wo mm. mm, tó ń wò wájú mi orí kan gbú baba ńlẹ̀ fáwọn òwò yìí o eléyìí wá dúró fún orí iye kan rẹ gẹ́gẹ́ tó fẹ́ fi yòówù wọ́. sórí rẹ rí. orí rẹ ní. ọjọ́ náà. ọgbọ́dọ̀ jọ ṣe bẹ́ẹ̀ mi ni ọgbọ́dọ̀ jọ mo wẹ̀ nínú jẹ́ n pé ní ìsìn tó bí a bá jí àmì àgbọ̀ poroporo odò bàjí bá ti jì àmì àgbọ̀ yé akọ̀ǹkọ̀ odò bó bá ti gorú gànjọ́ àmì àgbọ̀ ṣirikú sí àwọn yàmi ẹlẹ́yẹ o àgbégbóhùn mi ló kú àlùkò gbóhùn mi rọ̀ sà àǹjọ̀nù ti ń gbénú afẹ́fẹ́ sọlá o ọ̀ya súre tètè kọ́ tara ṣàṣà gbogbo bí kíbi tí iye kan rẹ̀ bá wà ẹ̀kọ́ wa gbóhùn àwò lẹ́nu rẹ̀ ó yà pé orúkọ rẹ̀ orúkọ rẹ̀ gbẹjẹ. Mustapha ọmọ àṣàkẹ́ o. ó di dandan kọ́ dán lóhùn tiẹ̀ mẹ́gbàmọ́ mẹ́gbàmọ́ bá a bá pe òkú gbogbo ẹyin ní dáhùn ó yà tó pé tó pé. Mustapha ọmọ àṣàkẹ́ o. yóò jẹ ọ ní òru ẹ tàti wèrè báyìí ń lé àsùnmọ́ parabara yìí ti gbé àjà ọ̀yà tó pé tó pé. Mustapha ọmọ àṣàkẹ́ o. ó di dandan kan dán ló ọ̀yà pèlè lẹ́kẹta kọ̀ ká lórí. bàbá ó ti gbé mẹ́ta. ó ti gbé mẹ́ta. ẹ kánú ni. ọmọ mi ò mi dùn kámọ́ kámọ́. kí n pamọ́. kámọ́ kámọ́. owó ti dé owó ni sọ òun. kílẹ̀ gbá lórí. ìgbà kan mọ́ lórí owó lọ́gbọ́ lórí òun. owó kẹ. owó ni. ọrùn ń wọ̀ mí o. owó ni ń wọ̀ lọ́rùn. bàbá owó ti dé. tí yẹn sọ owó olóṣèlú. ti dé gbogbo ẹ̀ ni o ti kó lákọ̀pọ̀ nù. bàbá ẹ ń ṣe bíbí kí n kọ fún yín kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kò fún mi ní owó bá dé ìwọ bẹ̀rẹ̀ sí ní kówó bẹ́ẹ̀ mi tẹ̀mí mọ́ kówó bẹ́ẹ̀. ẹ jẹ́ n kó fún yín báyìí náà. ẹ sùúrù má kọ fẹ́ mi owó ni kò kó bèmí o. ẹ jẹ́ n kó fún yín. ẹ bí mo kó fún un èmi mo kọ́ fóun. kí lẹ́ sọ ah èmi mo ń bọ̀ ẹjẹ́ lọ kún fún ni ẹjẹ́ lọ kún fún ni ẹ ah gbogbo lè kó lọ báyìí náà o o dọ́ọ̀tì ni kí n kó náà ní àbí east ẹjẹ́ kó lọ east east lè fọ́ wa ẹjẹ́ kó lọ ẹjẹ́ kó lọ fún ni. Ah, délé ẹ bá mi mú ẹ bá mi mú. ń ṣoore bí corporate picture tó ń wóúnjẹ fọmọlàkejì bẹ́ẹ̀ baby a pé gbà tẹ̀pẹ́ bírí be tó lẹ́hún ṣẹpẹ́ fúnrú èèyàn bẹ́ẹ̀ yẹn àdúrà ló máa mọ̀ torí oríire náà ní ti rere oríire náà ló gbé wáyé ojú là ń wò inú pé bá ojú là ń wò inú pé bá ṣoré máa ṣoré lọ ẹni ṣèkà ìwọ náà múra sí i bẹ̀mú wọ́n ń dà ń ṣoore náà ló ṣe ra egbe ó oríire rẹ náà ní ti rere ojú là ń wò inú ẹ̀dá pé bá ojú là ń inú ẹ̀dá pé bá olè olè jẹ́ àgbà kó má ṣe lójú fìrí kó fún ohun tí ò dáa ò dáa wọ́n ní ògo fún ògo fóhun tí ó dá ó dá bẹ́nìyàn bá yọlẹ̀ dá ohun burúkú a máa yọ ṣe ògo fún ohun tí ó dá ó dá ògo fún ohun tí ó dá ó dá. ó tẹ̀ dábẹ́ yẹn ó yá máa bọ̀ bẹ́ẹ̀ can my car keys ó yá máa bọ̀ bẹ́ẹ̀. pọ́ọ̀tì me excuse me madam kí kilometer, dé kí ló ṣẹlẹ̀ ah. baby what's going on. oh my god who is she. kí ló kí ló kí ló dé fẹ̀yìn obìnrin ẹ̀ ló ẹ̀ ní ròrì rárá ná. kí lẹ rí ojú. sórí yóò kí pé ni ṣé wọ́n fi owó jàlábà ẹ̀mí yín ni. àti kí specifically. driver mi baby ẹ̀. Eh? driver to earn fifteen thousand naira per month ní bébí ẹ ayé yìí ti bàjẹ́ o ayé yóò ní rẹ́mẹ́dì kankan o ṣé tó gbọ́ gbé rẹ́ǹjì mi tí mo fi ránṣẹ́ kọ́ lọ fi rẹ́ kọ́ epo sí kó gbé lọ sọ́dọ̀ mechanic òun ló ṣe fi pé ló ṣe pé bébí. ọ̀ bàbá bàbá bàbá bàbá kálọ̀ lọ náà ni. ṣé o kò stupid lọ sa o kò stupid sa ìwọ gbé mọ́tò o fi mọ́tò rẹ̀ jọ bí sọ́ọ̀sì kiri wọ́n fi ẹ́ jẹ oyè àwòdì òòlè gbẹ́dìyẹ ìwọ tí mo ránṣẹ́ kọ́ lọ́bàmí kọ́ lọ́bàmí rẹ epo sí mọ́tò wọ́n ní bóyá máa ń gbé aṣẹ́ owó wá sí sí rí hòtẹ́ẹ̀lì yìí lélẹ̀ tí máa ń rẹ ẹṣẹ wàá lọ wàá pín lásìmà ni o wàá ní lásà kan ni o so lásà èrè lásà èrè ẹni tó mú ẹ mọ́lẹ̀ rè ah àwòwá ìwà àti ayé ti polúkú mu. ẹ̀yin ilẹ̀ ẹ̀ńdójú ti àwọn obìnrin tó kù ẹ lọ ẹ lọ fi ayé yín fún muhammed sallallahu alaihi wasallam. ọ̀rẹ́ mi jesus. kẹlọ kẹlọ kẹlọ kẹlọ kọlọmba kọlọmba ẹ̀mí yín. madam she happens okay ṣe ti wá. she happens lọ́dọ̀ driver. ẹni ìṣọ́ṣà ti gba kìlọ̀ wẹ̀. òun ni kí lè rí iṣẹ́ ti tán o. tọ́ba ti di ẹ̀dá kó délé tọ́ba ti di ẹ̀dá kó wálé di ọ̀. iṣẹ́ ti tán ayé yín bàjẹ́. ẹ̀rẹ́ tó bọ̀ ní second house now. ẹ̀dọ́ ẹ̀dọ́ your phone is going down. Ó bá ti bí ara jẹrẹ jẹrẹ. Ó yẹ ṣe nìyẹn. I know I want this place. Oh. Hey, baby. What's up? Excuse me. What's up? Ẹ jẹ́ kí ló kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹjọ ẹjọ please please excuse me ẹjọ sọ calm down please don't touch me anyhow please. Excuse me. ó ní ni mo fi alájọbí mo fi bẹ̀ kò sẹ́ni tó máa ṣe tí ò ní bára jẹ́ láì mọ̀ pé ẹ̀gbọ́n wa gangan ló fẹ́ lu ẹ̀ ṣoògùn owó. Ah! mo bẹ̀rù torí ọlọ́run má bínú sí mi o jọ o. sórí bó ṣe ṣe ni kó máa ṣe o bó ṣe ṣe gan-an ni kó máa ṣe sórí pẹ́lẹ́ díẹ̀ ni ògbà bọ̀dé àbó rí. mo rí àǹtí. àmọ́ ó tọrọ ní ká máa sọ ọ̀hún àǹtí ṣẹ́rí ilé ayé yìí kí ẹ máa dúpẹ́ lọ lọ́nu tí aburú bá ṣẹlẹ̀ fẹ́ dà kan gbogbo àlá á lágbájá ṣe kínní àmọ́ bó bá yàtà rí pé òkòdòrò ni a ní á nbámọ̀ nbámọ̀ sọ bẹ́ẹ̀ o ń lọ rántí àbámọ̀ tó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó torí pé gbogbo tẹ́ ń sọ ẹ̀ pátápátá ẹ̀yin lẹ sọ́ọ̀tì o. kì í ṣẹjọ́ mi ẹ mọ̀ pé àwọn èèyàn ló ń pàkíyèsí mi sí àwọn èèyàn ni. wọ́n ń pàkíyèsí bí wọ́n ṣe ń pè kan mò ń fà yín padà àǹtí ọ̀rọ̀ wà mi fẹ́ sọ̀rọ̀ lẹ́ni ni o torí mi fẹ́ kí nǹkan bàjẹ́ àmọ́ ju wẹ̀rọ mọ́ bínú. àkókò mi mo bẹ̀ lẹ́dàá yín mo kúlẹ̀ bẹ̀ lẹ́dàá yín hmm. ẹ dáríjì wá ó ti ẹrú tí ọmọ kékeré Désọlá tó wà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe àbí kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ mú tàpá ọlọ́run ti dá ẹ láre ìyàwó mi jókòó tiẹ̀. ẹ ó mà ṣe o nílẹ̀ ah, yorùbá tí bá ṣe pé wọ́n ṣe jẹ́ tí ọmọ pé ká má tan ara wa ká ní tètè pẹ́ gbọ́n ya wèrè ká ní ọkú ni ẹnu ká sún àyọ̀mọ̀ mi lọ́pọ̀ fún Mustapha ló bá tán. ẹ ah, ah, wo ni ohun tó wàá sọ yìí jọ torí ọlọ́run o ah àwùjọbí ńlá ẹ̀ èmi àtọkọ mi àṣẹbẹ̀rẹ̀ láìfù wa ni ọlọ́run má jẹ́ ká rírọ̀ ẹ̀. má ti ẹ̀ dáhùn ṣókù ni ẹgbẹ̀gbọ́n wa tó lọ kò gún kúkú láì ah, lè sọ ó lè ó iṣẹ́ ọlọ́run àwa má di. direct ni supporters club wọ́n ti di wíwú mm. go ahead má bínú. ọkùnkùn lè ṣe kó má sọ àsọjá ni. ẹ wo àǹtí ẹ ṣáà jẹ́ ká gba gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ àti dúpẹ́ fọlọ́run pé gbogbo nǹkan tó ta kókó pátá ó ti níyànjú báyìí so eh, olúwa ṣeun the only thing tí ó kàn fẹ́ mi ní concern sẹ́yìn ni pé ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá fún yín nìkan àbí tọkọ mi bá fún yín kan ẹ máa ní rárá o ẹdùn owó yín mu àfọwọ́ yín o so àwa mo bá ṣe fẹ́ comment. ìyàwó mi ìgbà ìmọ̀ nìyẹn ìgbà ìmọ̀ ni nínú ọmọ pé nǹkan bọ́ lára mi nǹkan sọnù lára mi. ó bọ́ o ah, ah, ah. ó bọ́ gidi ni. ẹ wo ẹ máa bá mi ṣí gbogbo ẹ gbogbo ẹ ní máa gbà pátápátá. àǹtí ẹ̀ lè bá ibi tí problem wá wà ẹ̀ lè bá mo gba mọ́sù àìmọye nǹkan tí mo gbà bọ́lá ti fẹ́ bá alẹ́ ti ṣọ́ọ̀tì gidi ni. gbogbo ẹni máa ṣí papọ̀ pátápátá lè máa kó fún mi. alájẹsẹ́kù ni. it's a problem nǹkan kí nǹkan tẹ́ bá ti fẹ́ ẹyẹ bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣe fún yín. àǹtí mi ẹ má wọrí nǹkan kan ò bọ́ lára yín ṣẹgbọ́n ẹ short anytime tẹ́ bá ti need anything ẹ wá rí wa ṣẹgbọ́n. mo ti ẹ̀rí nìkan sìn kí tó lọ mo ní nìkan sá. ṣẹgbọ́n ẹ ká gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ and láti wákàtí lọ anything tẹ́ bá ti need ẹ máa yẹ ká mọ̀ pàápàá jùlọ ọmọ yín Tẹ́sọ́lá whatever things tó bá need náà ẹ jẹ́ ká mọ̀ lórí ọ̀rọ̀ school ẹ̀ ní o àti nǹkan tẹ̀yìn gan fúnra yín bá need personally láti ọwọ́ tèmi ẹ má yẹ tètè láti jẹ́ kí n mọ̀. àyà mi mo ní kó bojú yẹ o ètò nípa ti bí o yóò mọ ìrànlọ́wọ́ ni máa ta ọ níta lọ. ọkọ mi ọkọ mi tẹ ṣeré èèyàn bẹ́ẹ̀ ṣeré èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe oníjà ẹ má worry so anything ẹ má hesitate láti be anything. gbẹ̀nìyàn bá ń yọ lẹ́dà ohun burúkú wa máa yọ ṣe ohun tí ò dá ò dá gbẹ̀nìyàn bá níwàkuwà tó ń ṣe bí tó ń ṣe bí táwọn èèyàn ò rí tó ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ rẹ̀ ń tọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni yóò mọ̀ ṣe pé fún ṣùgbọ́n béèyàn bá ń ṣoore bí corporate picture tó ń wóúnjẹ fọ́mọ làkejì bẹ́ẹ̀ bá pé gbà tẹ̀pẹ́ bírí kótó lẹ́hún ṣẹpẹ́ fún èèyàn bẹ́ẹ̀ yẹn àdúrà ló máa mọ̀ torí oríire rẹ̀ náà ní ti rere oríire rẹ̀ náà ló gbé wáyé ojú là ń wò inú pé bá ojú là ń wò inú pé bá ṣoore máa ṣoore lọ ẹni ṣèkà ìwọ náà múra sí i bẹ̀mú wọ́n ń dà náà ló ṣe ra egbe ó oríire rẹ̀ náà ní ti rere ojú la ń wò inú ẹ̀dá pé bá ojú la ń wò inú ẹ̀dá pé bá olè olè jẹ àgbà kó má ṣe lójú fìrí kó fún ohun tí ò dá ò dá wọ́n ní okó fún okó fún ohun tí ò dá ò dá bẹ́nìyàn bá yọlẹ̀ ẹ̀dá ohun burúkú á má yọ ṣe kó fún ohun tí ò dá ò dá kó fún. Esmeralda